Fainty, fainty, jésù ni mo fainty, jésù need mo fainty, me ò shubu. Fainty, fainty, just jésù ni mo fainty. jésù ni mo fẹ̀yìntì mi shubu. lè rárá rárá mi shubu. Rara, rárá bí shubu lè ṣubú ó fẹ̀yìntì fẹ̀yìntì jésù ni mo fẹ̀yìntì jésù ni mo fẹ̀yìntì mi shubu. lè ṣubú fẹ̀yìntì jésù ni mo fẹ̀yìntì jésù ni mo fẹ̀yìntì mi shubu. rárá rárá mi shubu. lè ṣubú rárá rárá mi ò lè ṣubú o le fainty fainty, just jésù ni mo fẹ̀yìntì jésù ni mo fẹ̀yìntì mi ò shubu, fainty fainty, just jésù ni mo fẹ̀yìntì jésù ni mo fẹ̀yìntì mi ò lè ṣubú.